ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wálé òní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa bàbá tí wàá ṣẹlẹ̀ sí tààfẹ́ kọ́ ṣẹlẹ̀ sí nígbà yí àbàbà wa àbàbà wa òwe sùn ìjẹ́ kí wọ́n sùn síwájú àtẹ̀kù láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló mọ̀ fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. mo kí yín ní kíkí ọlá àti ọlà pé a kú déédé àkókò yìí o gbogbo ẹ̀yin yẹn wá tẹ̀ fọkàn bá wa ká lọ ẹni tẹ́ ẹni tí àdúrà wa yóò máa gbà o orúkọ tèmi lé ọmọ yín alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo tún dé bí mo ti dé sórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ báwo làwọn bàbá ṣe lògbèsè ayé wọn láyé àtijọ́ pàápàá jùlọ tí wọ́n bá ní ìpèníjà nípa àjàkálẹ̀ àrùn bóyá ó bẹ́lẹ̀ láyé àtijọ́ tí ò tiẹ̀ tí ì sí ìmọ̀ àti òye àwọn òyìnbó tí ò tí ì wọlé sọ́dọ̀ wa ní ọ̀dọ̀ àwọn bàbá wa nígbà wáṣẹ̀ ọgbọ́n wo làwọn bàbá wa ń dá sí mo jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ní ìgbà ayé àtijọ́ láti gbà láéláé ni àwọn àjàkálẹ̀ àrùn oríṣiríṣi náà ti wà tó sì wà ọlọ́run tìgbà náà ló wà di sìn báwo la bàbá ṣe ń cope báwo ni wọ́n ṣe ń manage ọgbọ́n yẹn ò kú ò lórí àwọn tí ó ṣẹ́kù lẹ́dọ̀ọ́ní kò sì kú ò lórí àwa ọmọ wọn ohun tí a máa rọra wa sí ni pé ẹ jẹ́ ká padà wálé ká padà sígbà wáṣẹ̀ káyé ó lè dùn kó lè gbẹdẹmukẹ fún gbogbo wa ẹ rí i pé láyé àtijọ́ ẹ̀mí àwọn bàbá máa ń sábà gùn ju òde òní lọ ara arú nǹkan tí mo mẹ́nu báyìí òun làwọn bá wa ń lò ń jọun tí ayé wọn sì dùn gbọ́ngbọ́n sì kàn sí ẹyẹ yẹn wá láyé àtijọ́ ni oríṣiríṣi àjàkálẹ̀ àìsàn tí mo ń wáyé gẹ́gẹ́ bí kí wọ́n ní ibà òjijì dé bó tilẹ̀ jẹ́ pé báyé ṣe ń gbèrú sí nínú mọ̀ ó ní wọ́n ń fún àwọn àrùn wọ̀nyí lórúkọ oríṣiríṣi omi ìjọ orúkọ òyìnbó ó wá jẹ́ ká gbàgbé ó kọ́ táwọn wá ń pè láyé àtijọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo jọ́ ọmọdé yìí tí mo jọ́ ọmọ yìí wọ́n mọ bàbá mi léèrè bóyá ẹlòmíì tẹ́ ń gbọ́ mi bóyá ẹ ti ẹ̀ rí ẹ ti ẹ̀ gbọ́ rí wípé ibà kan wà tẹ́ ń pè ní ibà ọ̀rẹ̀rẹ̀ ibà ọ̀rẹ̀rẹ̀ yìí olórúkọ tí àwọn òyìnbó fún ibà ibà òjò wà olórúkọ táwọn òyìnbó fún ṣé ń gbọ́ mo ṣe ń kà á lẹ́hùn tó ibà ẹ̀rùn wà olórúkọ tí àwọn òyìnbó fún àwọn ibà wọ̀nyí ó ní ó ní ìpele ìpele a ní ibà yellow fever ibà kojúpọ́n ni yorùbá ń pè òyìnbó ló pè ní yellow fever ibà kojúpọ́n ibà pọ́njúpọ́ntọ̀ bí yorùbá ṣe máa ń pè nìyẹn a ní ibà jẹ̀fun-jẹ̀dọ̀ tí wọ́n ń pè ní typhoid fever báwọn bàbá bàbá tèmi ṣe kà fún mi nìyẹn a sì ní ibà tí wọ́n ń pè ní ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ lọ́tọ̀ ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ yìí ló wá kárí ayé nísìnyí wọ́n virus kí ni ìtumọ̀ virus tí òyìnbó ń fún àwọn àrùn wọn wọ̀nyí àwọn àrùn tí ó bá wá tí kò tètè gbóògùn bọ̀rọ̀ òun ni wọ́n sọ ní virus tó bá yẹ pé tó bá lọ fúngbà díẹ̀ yóò tún padà wá tó bá lọ fúngbà díẹ̀ yóò tún padà wá òun yàtọ̀ sí bacteria bacteria kòkòrò náà lòun náà bacteria infection kòkòrò náà ni àwọn òyìnbó ló gúrùpù ẹ̀ ni wọ́n ṣe ní lẹ́sẹlẹ́sẹ. Le, Ah, lápèjúwe bí ikọ́ ikọ́ fèsè burú tó tuberculosis bacteria ni ìgbà tẹ́mi ṣe research lórí ẹ̀ ní NIPRID agbègbè kan ní NIPRID National Institute for Pharmaceutical Research ó wà ní ìjùkàrímù ní Àbújá àwọn ló jẹ́ kí mọ̀ pé bí tuberculosis lágbára tó yẹn bacteria ni bacteria infection ni kò sí kọ́tí ò lè di tuberculosis náà ìgbà tá a fi ṣèwádìí lórí ẹ̀ tíjọba pè pé ká gbé oògùn ìbílẹ̀ wà fún oògùn ìbílẹ̀ tí mo gbé kalẹ̀ ńgbà yẹn ó wà lára àwọn oògùn ìbílẹ̀ tó ṣiṣẹ́ tí wọ́n gbé lọ sí Amẹ́ríkà àwọn World Health Organization ló fọ́ǹdì àwọn náà sponsor bí a ṣe ṣèwádìí lórí egbògi yẹn ìgbà tí wọ́n bá àbálò àbábọ̀ rẹ̀ wọ́n padà wá fún mi royalty lórí ẹ̀ wọ́n fún mi ní certificate oògùn Yorùbá yẹn ni wọ́n wá sọ di oògùn abẹ́rẹ́ tí wọ́n fi ń tọ́jú tuberculosis lọ́wọ́lọ́wọ́ báyìí oògùn bílẹ̀ oògùn bílẹ̀ ni ewé àtẹ̀gbọ́n wọn fi ṣe ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká padà sílé herbs egbòogi òun ni Olúwa dá tó jẹ́ natural tí ò ní side effect lára àwa èèyàn dúdú mi ò mọ taláwọ̀ funfun ṣùgbọ́n àwa dúdú ọlọ́run dá ewé àtẹgbò dúdú fún wa èmi lọ sílùú òyìnbó mo lórí ọ̀fẹ́ àti lọ sílùú òyìnbó dáadáa lẹ́yìn ìgbà tíjọba fún mi ní royalty tipẹ́tipẹ́ o la fi dá iléeṣẹ́ wa kalẹ̀ lẹ́yìn ìgbà ńlá ṣe o la gbé àwọn oògùn egbògi oríṣiríṣi ló já ní orí ọ̀fẹ́ láti ra àwọn àwọn irinṣẹ́ ìgbàlódé oríṣiríṣi ètò àfi yẹ àgọ́ ara èèyàn wò ni táwọn náà fi lè dá alẹ́ gẹ́gẹ́ bí ìwòsàn bílẹ̀ ló tún fún wa lórí ọ̀fẹ́ tá a fi ra irinṣẹ́ ìgbàlódé tá a fi lè sọ egbògi wá di capsule a lè sọ di olómi a lè sọ di oníyẹ̀fun ara àwọn irinṣẹ́ oríṣiríṣi níbẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ ká padà sílé oògùn ìbílẹ̀ iná ni wọ́n chemicalize tí wọ́n fi èròjà oògùn sí bóyá kí wọ́n fẹ́ tanná extract ẹ̀ ìyẹn ọtí líle kí wọ́n fi yọ oró egbògi hun kí wọ́n tó sọ di abẹ́rẹ́ tàbí sọ di ohun mímu ẹ̀ wá rí èyí tá àti ẹ̀ wá fi ohun egbògi olóró kankan yọ oró rẹ̀ tá a gun báwọn bá ṣe gun lágùn mú jọ̀hún òdi wọn wọn síbí ìpọn ìpọn ni Yorùbá ń pe síbí iná ni ẹ mọ bù sínú ẹ̀kọ́ gbóná àbá wa lò ayé wọn sì da ẹ̀mí wọn gùn ẹ rí ẹlòmíì bàbá tó ti bàbá tèmi wọ́n ti lé ní ọmọ ọmọ ninety years kó tó fẹ́ yá mi ìyá tèmi ló tún bí èmi àkọ́bí bàbá mi ju màmá mi lọ lọ́jọ́ orí ẹ wá wò irú èmi yìí náà sì ṣe ẹ̀yin náà ti ẹ̀rọ ẹ̀yin tẹ̀ ń wò mí lé kọ́lọ̀ mọ́ wà kádàrà irú mi fún bàbá mi ẹ pé nù ìdílé wa wọ́n sọ nǹkan nù ẹ̀yin náà ẹ̀rọ báńbáń lọ́wọ́ nínú ìdílé kọ̀ọ̀kan lọ tí kò yẹ ká pàdánù táwọn ọgbẹ́ bàbá bàbá tí kan ti dàgbà kò yẹ kó bímọ mọ́ ọlọ́run ló sì gbà tí ó bùyàn lọ́mọ gidi sí àwọn àwọn bọ́dà wa tí wọ́n bí náà ṣáájú ọmọ gidi ni wọ́n torí àwọn náà ti jẹ́yàn ẹlòmíì di rẹ́fẹ̀n ẹlòmíì inú ọmọ bàbá mi àrí rẹ́fẹ̀n àrí ẹlòmíì náà ti ń ṣe oríṣiríṣi iṣẹ́ míì náà tọ́lọ́run sì gbàdúrà wọn ṣùgbọ́n èmi ni mo dúró ti bàbá mi dáadáa tí òjò wọn ó gbé orí ọ̀fẹ́ kínní ìlọsọ́run ìgbà tí bàbá mi dàgbà tán ni wọ́n ń sọdẹ tí wọn ò lè sọdẹ mọ́ tí wọn ò lè sọdẹ mọ́ ni èmi gbà ni wọ́n kọ́ mi ní iṣẹ́ ọdẹ wọ́n sì kọ́ mi ní ìṣègùn ẹ̀ rí ebi ńgbà tí mo dúró tì wọ́n ni mo fàṣìkò ń rọ ẹ̀yin èèyàn wa náà ẹ̀ dúró tàwọn òbí yín ẹ̀ mọ́ fi ẹ̀sìn ṣe ẹ̀sìn yàtọ̀ sí egbòogi o lè jẹ́ kírísítẹ́nì o lè jẹ́ mùsùlùmí bí bàbá rẹ bá lákàntì ògùn lè má sọnù tí ọ̀nà tó bá rògùn tí ọ̀dà ń bẹ̀ má ṣe èyí tó bá dáa tó tó àrùn tó lè gbà ó là tó lè gba orílẹ̀-èdè là ní kó máa ṣe kó wà bùkọ́sẹ̀ rere lára bọ́lọ̀ ń ṣe ṣe irú àwọn ọmọdé kékeré yìí náà ẹ̀yin ìyẹn wa ibà tí mò ń gbá lọ bí bá ṣe rí nìyẹn ibà kóríṣiríṣi ibàjò wà òyìnbó sọ lórí kóríṣiríṣi acute fever wà jaundice fever wà yellow fever wà typhoid wà malaria fever wà malaria fever yìí ni ibà tí ẹ̀fọn bá jẹ̀yàn àmọ́ ẹ̀kọ́ tí mo rí kọ́ lọ́dọ̀ àbá mi nígbà táwọn wà kékeré wọn kì í gbé wa lọ sọ ilé ìwòsàn òyìnbó oògùn dúdú yìí náà ni wọn fi tọ́jú wa dàgbà irú bàyó jù bá ń ṣe wá ẹ̀kọ́ tí mo wá rí kọ́ ni pé tí bàbá ń ṣe wá wọ́n á fi ẹ̀rọ ẹ̀rọ gbóná wọ́n fi ṣí i inú òjò ni bàmú yẹn ni o bàbá mi ó sì ẹ̀rọ gbóná sí wọ́n sì sògùn bà kí alólùwà rẹ̀ ó gbádùn tí bàbá lọ gbogbo aburú tí bàmá dà sí ara kò ní lè sà kò ní láǹfààní àti dà sí yàn lára kí ni aburú tí bàmá ṣe fún yàn ẹlòmígbà tó nípa tó gbóná ńlẹ̀ ti rẹ̀ gbọ́dọ̀ mọ́ dáadáa ìgbóná mu ibà ó di pé ojú rẹ̀ ò ríran mọ́ dáadáa ẹlòmíì inú fùkú ni ìgbóná yẹn ọ̀pọ̀ sí kò ní ibi mímọ́ dáadáa mímí rẹ̀ ò tọkọlà sí lára tí gbogbo ara rẹ̀ fẹ́ pátápátá gbogbo ojú rẹ̀ yorùbá ò ní sàṣàṣà lójú ẹlòmíì ìgbóná yìí ló ní tí ìgbóná yẹn rọ́ sínú inú rẹ̀ wú bembe wọ́n bá ní kẹ́nìyàn ní ti bàjẹ́ ìgbóná yìí ló ní tí ìgbóná yìí bá sá sínú ọkàn ní ọ̀bàdí pé kò ronú sùn mọ́ wọ́n bá ní heart ti sọ tẹ́lẹ̀ ní ìfúnpá ń ga ìfúnpá ń lọlẹ̀ ẹ mọ orú báwọn ẹni tí ọkàn rẹ̀ bá wá níyọnu ẹ dákun sí ìṣòro pàtàkì kan lónìí ni ẹ já kọ́kọ́ mẹ́nu bà ọ̀kan lára àwọn egbògi táwọn bá wá máa fi kó ibà lójú tàbí ìgbóná tó bá wọ́n ṣẹ̀ṣẹ̀ dé bóyá yálà ọmọdé tàbí mú àgbàlagbà ẹja kọ́kọ́ sọ̀rọ̀ báyìí rọ̀ gbóná ẹ rí i pé ìgbóná yìí lágbára púpọ̀ ó ní ọfà àrùn gbàlódé tó bẹ́ẹ̀lẹ̀ ní ìsìn tí wọn àgbáyé ò tètè rójútu rẹ̀ torí pé ìgbóná ni ìgbóná yìí ló lúmọ̀ ibà ní dà wọ́n láàmú ìgbóná ò sì fẹ́ abẹ́rẹ́ tí ìgbóná bá múyàn lẹ̀ yorùbá tí wọ́n ti fi oògùn èbó àbábẹ́rẹ́ kò lójú nígbà míì ó máa ń mú wàhálà wá tí ó wà lélẹ̀ ẹlòmíì yóò bọ́ sí lójú ẹlòmíì gan tí ìgbóná bá bọ́ sí lórí ó lè mọ sọ kátàkátà ẹlòmíì tó bá gbádùn tán yóò di pé etí rẹ̀ hó yee kò ní gbọ́ràn mọ́ dáadáa ewé kan bẹ táwọn bá wá ń pè ní ewé òtílí ewé òtílí yìí òun ni ewé tó dúró lọ́ọ̀kan yìí òun ló wù yìí a fi hàn yín ewé òtílí yìí ẹ̀wà kan ní níjọ̀wọ̀n àná àbá máa ń fi ṣe ẹ̀ṣọ́ àlà ẹ̀ṣọ́ àlà níjọ̀wọ̀n àná wọ́n gbìn tó bá gbìn sútán wọ́n fi ṣe ẹ̀ṣọ́ àlà tọ̀ tó bá fi ṣe ẹ̀ṣọ́ àlà tí eh, eh, wọ́n bá mú iṣu tán ewé yẹn ni yóò ṣẹ́kù wọ́n wàá já tí ara ọmọ bá ń gbóná lábàádì wọ́n ti lo oògùn bà fún kọ̀fẹ́ gbọ́ tàbí àgbàlagbà wọ́n já ewé òtílì wọ́n lè kọ́kọ́ sí lágbo yóò máa mú yóò máa mú wọ́n máa fi wẹ̀ wọ́n máa mú yóò máa fi wẹ̀ ara rẹ̀ ò ní gbóná mọ́ tàbí kí wọ́n tiẹ̀ mú gbígbẹ rẹ̀ kí wọ́n sáré lọ pẹ̀lú pàmò èso rẹ̀ wọ́n dà sínú epo pupa tí bá ti ń la kódà ìgbóná bá ti fẹ́ bẹ́yàn lẹ́nu ìgbóná máa bẹ́yàn ní gbogbo ètè tí ọkọ̀ sòsòsò báyìí ìgbóná máa di kòkòrò síyàn lára tí kòkòrò rẹ̀ ò ní lọ tí gbóná ó ti náà rùn jáde lára èèyàn tí gbóná bá ṣe ọkùnrin ó lè má lè sọkọ ìyàwó rẹ̀ mọ́ dá rárá tí gbóná bá ṣe obìnrin ó lè má sàbẹ̀ àmọ́ mọ́ ìgbóná á máa ba nǹkan ọmọkùnrin jẹ́ lára tí ó jẹ́ àtọ̀ ọmọkùnrin ò ní dọmọ mọ́ ìgbóná burú púpọ̀ o ewé òtílì ewé òtílì àwọn bàbá wa máa lò ó tí wọ́n sì já ewé rẹ̀ wọ́n lọ̀ wọ́n sa tàbí kí wọ́n sì lágbo olúwa rẹ̀ bá máa mú yọba máa fi wẹ̀ ẹ̀ẹ́rí ara ara àwọn ẹ̀rọ̀ gbóná tí mò ń sọ rèé ewé òtílì nì ẹ̀rí ìtànà rẹ̀ náà nì ewé yìí ewé òtílì ẹ̀wà ni ẹ̀wà yìí táwọn bàbá bá ṣe ń jọun ẹ̀wà ilé ìmọ̀ ń korò táwọn bá ṣe ó máa ń ṣe bòtàbòtà báyìí wọ́n á kọ́kọ́ tún ṣe wọ́n á da omi ẹnu omi já fi sí ẹ̀wà yẹn ni mo kọ́kọ́ fi ṣe research lórí diabetics nígbà tí ẹnìkan bá mi jiyàn pé diabetics ò bóyá wà kí ọrẹ́bù àbíkọ̀ wà kí ọrẹ́bù àpèpìkan ní àìtì Ìbàdàn àwọn òyìnbó lọ́wọ́ lọ́dún náà ewé òtílì mo ṣe research lórí diabetes ẹ̀wà òtílì yẹn ó máa ń tún pancreas ṣe insulin natural insulin ó wà lára ẹ̀ ni bàbá mi fi tọ́jú ẹ̀ tábà ti ṣe omi táwọn àgbà ẹ̀ máa ń ṣẹ́ dànù tábà sì ilẹ̀ yìí ó ṣe yóò dẹ̀ máa mú ẹ̀rí bọ́lọ̀ ń kẹwàá láfíríkà púpọ̀ nílẹ̀ yorùbá nígbà wáṣẹ́ bàbá wa òyìnbó ò tí ì dé o tí wọ́n fi mọ̀ pé bí èèyàn bá ń tọ́ ìtọ̀ àpọ̀jù tí wọ́n pè ní diabetes ní ìsìnkú fún lóko ni pé ọlá túnṣe àwọn tó bá ti mú gbà náà wọ́n ń gbégbé àṣẹ ayé ayé wọn ti ń pẹ́ ewé òtílì ó wúlò púpọ̀ o ìjà ìjàmọ̀ pé ewé òtílì àwọn bàbá tó máa fi ṣe ẹni wọn máa fi ṣe àjò fún ẹni tí àwọn àwọn tí ń bá ń làlàkàlà tágbó bá ti sùn báyìí wọ́n máa bá a lò pọ̀ lójú oorun ni ẹlòmíì tó bá ti sùn báyìí ọkùnrin ọkùnrin ọkùnrin ẹgbẹ́ rẹ̀ náà ni ó gbé wá lójú oorun ẹlòmíì obìnrin mi obìnrin ẹgbẹ́ rẹ̀ ni ó gbé wá lójú oorun obìnrin mi tó bá ti ń wọ́mọ tó bá ti sùn báyìí yọmọ lálàkó òun ṣe nǹkan oṣù àmóhùn lọ́yàn tí ọba ti jẹ́ pé bá fura pé àlátẹ́lẹ̀ ńlá yọ lọ́wọ́ ayé ewé òtí líla ọwọ́ wà ni wọ́n gùn mọ́ ọṣẹ ọṣẹ rẹ̀ tábà ti wá gún tán ìgbà tí máa ń bọ́lẹ̀ tí máa ń gún lọ́wọ́ ẹ̀ẹ̀ni ẹ̀ẹ̀ni jọ ẹ̀ẹ̀ni mú síbẹ̀ mọ́ ìta máa ń gún lọ́wọ́ ẹ̀ẹ̀ni tọ́ba ti bọ́lẹ̀ ẹ̀ẹ̀ni mú síbẹ̀ mọ́ kò gbọ́dọ̀ kanlẹ̀ kò ní làkàlà mọ́ kò ní rí ìkúrì mọ́ lójú oorun àbẹ́ni tí wọ́n máa ń fẹjú mọ́ tí tọ́ba ti sùn báyìí wọ́n ń gbé lọ Kaduna wọ́n ń gbé lọ Èkó àbí rí òkú àbí lálàrí tí ń dẹ́rùbà lójú oorun bóyá àwọn oníṣẹ́ ibi ni wọ́n rán ràn kúràn sí tọ́ba ti fẹ̀rẹ̀ sí fi wẹ̀ yóò bẹ̀rẹ̀ sí lálàáfíà ni ẹ wo rádúró rẹ̀ ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún wa ẹ wo ewé kan ṣoṣo náà ní í ṣe fẹ́ràn ògbóná o ewé èso rẹ̀ ní í ṣe fún diabetes o ewé kan ṣoṣo yìí tá a bá wá lè gbẹ́yọ̀ kọ́ báyìí sọ ẹ̀ṣọ́ àlà àyìn tí a ń pè ní ẹ̀ṣọ́ àlà ni pé tẹ́ bá dáko báyìí àwọn àlà ibi tí oko ti pin tọ́lẹ́bí ọmọ ti jẹ́ sọ àlà tá à ń dáko ewé yìí ni wọ́n gbìn síbẹ̀ kàkàkà tí wọ́n ti sọ síbẹ̀ báyìí ẹ̀yìn tí wọ́n ti gbìn tí wọ́n ti dẹ̀ ẹ̀rùn míì tí wọ́n ti fọ́n dàálẹ̀ báyìí fún rẹ̀ ni ó tún yọ pọ̀ fún rẹ̀ kódà tó máa gé ni ṣẹ́gbọ́ Eh, eh, igi rẹ̀ wọ́n máa fi dáná fún ẹni tó bá bímọ ń lé tí níjọ́ wàná tí ò sí hospital báyìí tóbìnrin bá bímọ igi òtílì inú ó fi sínú ẹ̀yẹ iná ọmọ kékeré bá ń fa èéfín rẹ̀ sí mú gbogbo àìsàn tó bá lè dọ́mọ kékeré tó lè dẹ́mi ẹ̀ légbodò bí ọkà ni gìrì ni kò àìsàn tí sì ṣaláboyún tí sì alábìàmọ lẹ́yìn òbímọ kò ní lè ṣe àṣà àti ṣe Yorùbá nígbà wáṣẹ̀ ni ewé òtílì igi rẹ̀ tó ti gbẹ ni wọ́n fi da wọ́n igi kékèké bá kékeré tó tóbi wọ́n fi kún igi iná èéfín rẹ̀ ó máa gba inú yàrá tí aláboyún tí alábìàmọ́ tó ṣẹ̀ṣẹ̀ bímọ bá wà ẹ gbọ́ ẹ rí báwọn ọmọ yẹn kò ní sábúrú kankan tí ó ṣe báyé ṣe rí bí wọ́n ṣe ń gbẹ́sẹ̀ lu ayé wọn gbà wá sẹ́nu ẹyẹ yẹn wá ẹjẹ́ apadà sílé o ìta mẹ́nubà nípa àgbo náà nù ẹyẹ yẹn wá kí làwọn afẹ́ sọ̀rọ̀ bá afẹ́ sọ̀rọ̀ bá ibà mo ti ka òun ni ibà tí ẹ̀fọn bá jẹ̀yàn malaria kódà àwọn òyìnbó gbàgbọ́ pé ibà malaria yìí kò lè sálárì yàn you can only manage it ẹ mọ́ bínú pé mo sọ òyìnbó kó lè bá yé wa dáadáa ni ẹ lè a lè mọ a lè mọ a lè mọ dènà rẹ̀ níta pé ní manage òyìnbó tó yorùbá tó tó qualify fún tó tó tó pójú òtún fún o ní pé o lè mọ dènà ẹ̀ kọ́ mọ dènà bà kọ́ mọ bà hàn ó lè mọ̀ yálà o ti wà lára rẹ ni kọ́ mọ dènà kọ́ mọ kọjá bíi torí ó ní percentage kọ́ mọ pọ̀ nu ara rẹ jù ó làwọn àbáwá ṣe ń dènà rẹ̀ níjọ́ níjọ́ wọn àná epo gan bẹ́ẹ̀ náà pé ní epo wá wọ̀n àwọn míì pè ní ahùn ọ̀pọ̀lọpọ̀ epo gi ni wọ́n ń lò ṣùgbọ́n àbá tèmi epo rẹ̀ àti egbò rẹ̀ ni a ó ṣe lágbo tẹ́ bá ti ṣe lágbo ẹ máa mú ẹlòmíjọba lè máa gbó àmọ́ ń lọ egbò rẹ̀ tẹ́ bá ti wà tútù ẹ pa èpo ara egbò rẹ̀ èpo ara gi rẹ̀ ewé rẹ̀ ẹ já sí ẹ wàá lọ ẹ bá ti gbé sóòrùn yóò gbẹ ẹ wàá lọ yóò kùnà síbi kan nínú ẹ̀kọ́ gbóná tó bá sì lè mọ ẹ̀kọ́ gbóná dà sẹ́nu omi sí i wọ́n omi sí ẹ gbọ́ ó mú ibà ibà ibà kojú tá à pè ní yellow fever ibà ẹ̀fọn ni tẹ́ bá ti mú nísìn ara ó yá ẹ rí ara àwọn ọgbọ́n àti ìmọ̀jìnlẹ̀ Yorùbá nígbà táwọn ìjọba ké sí wa pé ká ṣe kí oníṣègùn ìbílẹ̀ kó gbé ewé àtegbò jáde tó lè tako àìsàn kófíìdì tí ń dàwọn èèyàn láàmú virus àìsàn kò gbóògùn ilẹ̀ òyìnbó máa ń group as a virus ìjọba orílẹ̀-èdè wa wọ́n gbìyànjú alù wọn lọ́gọ ẹnu ṣùgbọ́n kí wọ́n mọ̀ tí ì dúró lórí ìgbìyànjú wọn lórí ewé àtegbò ní tí wọ́n ní ká ṣe àti ṣe tí wọ́n bá ní wọ́n bá tún fẹ́ ìwádìí sí lórí ẹ̀ àti gbóògùn ẹ̀ jáde káwọn náà wọ́n wọ́n wá bá wa kí wọ́n pè wá wá sẹ́mi pé ní tí àbádáyàn lójú ńlá àní lè sọ lórí afẹ́fẹ́ àbí ńlá mo sọ pé tẹ́ bá pè wá àní wá á wá á sì gbégbógi fún wọn ẹ̀rù rìsáàcì ọ̀ba èmi torí pé mo ti ń ṣe tẹ́lẹ̀ mo sì ṣe lórí rẹ̀ kí n tó gbé jáde ṣùgbọ́n tó bá tó fẹ́ further investigation sí lórí ẹ̀ ibi yòówù tó bá fẹ́ láti gbé lọ lágbàáyé láti ṣèwádìí lórí ẹ̀ bóyá ó ṣiṣẹ́ fún níta sọ pé ṣiṣẹ́ fún àbí kò ṣiṣẹ́ fún kí wọ́n pè wá àgbékalẹ̀ nítorí pé tí ògùn ìbàdàn yìí lójú àfi gbárí ni bàbá mi ní màá lò bàbá bàbá mi ló ti kọ́ bàbá mi bàbá tèmi kọ́ èmi oògùn bani àwa aláwọ̀ ṣẹ̀ṣẹ̀ wá ṣiṣẹ́ jáde lóògùn covid aṣọ lórúkọ one stone covid oògùn yìí ń ṣiṣẹ́ fún ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ tí wọ́n ń pè ní hepatitis ó ṣiṣẹ́ fún ibà jẹ̀fun-jẹ̀dọ̀ tán pè ní typhoid fever ó ṣiṣẹ́ fún ibà yellow fever tán pè ní ibà kojúpọ́n bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ fún ibà ẹ̀fọn tá à ń pè ní ibà ibà òjò ibà ẹ̀rùn bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ fún tá à ń pè ní gbóná oògùn yìí ó ṣiṣẹ́ fún tán pè ní kòkòrò kòkòrò kògbóògùn tán pè ní virus àti dánwò dáadáa àti ṣe research lórí ẹ̀ sẹ́yìn gbé ọ̀tọ̀ ní toxicity test ọ̀tọ̀ ní efficacy test sẹ́yìn gbọ́ mi yé pé kán gbé oògùn lórí òṣùwọ̀n pé ṣé téèyàn bá lò kò ní ba nǹkan mí jẹ́ lágọ̀ọ́ ara èèyàn sọmọdé lè lò sàgbà lè lò àti ṣèwádìí lórí ẹ̀ fínífíní fún wa gbé fún àwọn àgọ́ àjọ NAFDAC àwọn náà tún yẹ̀ wò wọ́n fún ní nọ́mbà wọ́n fún ní òtẹ́ pé kò lè pààyàn lára tó náà kọ́ ni pé ẹ̀yẹ èèyàn wa ẹ jẹ́ ká padà sílé oògùn ọ̀hún à ń pè ní one stone covid ẹ rí oògùn ọ̀hún rèé o ẹ̀yẹ èèyàn wa kò méjì o kò ní asé ní oníwóró ìwọ tí bàbá ń ṣe tàbí tó ń bá ń lò yálà gbogbo ẹ̀yin èèyàn wa ti ń sẹ́nu ac níbi tó tutù tẹ́ẹ̀sì lè ṣe kẹ́ẹ̀ mọ́ lọ ọbẹ̀ tó bá ti gbé lura lẹ́ẹ̀kan lọ́sẹ̀ abẹ́ méjì lọ́sẹ̀ gbàgbé lórí ẹ̀ orúkọ yorùbá ẹnu gbàgbé lórí ẹ̀ pé bàkan tó ń dọ̀ láàmú ó ń dènà rẹ̀ ò ní níbà gbogbo bàbá bá sì ti ní ifun eh, kàtá tí mo ṣe yan téèyàn máa ṣe fèkèfèkè ọ̀fẹ̀kẹ̀ ikọ́ gbogbo ẹ̀ ló kó tó bá ti ń lò ara rẹ̀ yóò mókun ni fáírọ́ọ̀sì tí wọ́n ní kàtá náà tó bá ti ń lò sí yóò sì máa dènà rẹ̀ ó ń dènà rẹ̀ ó sì ń ṣàmójútó rẹ̀ kókó ibẹ̀ nù ni ẹ̀yin èèyàn wa ẹ ká padà sílé o oògùn tá à ń pè ní one stone covid ó ti wà available ó wà nílé wa káàkiri ẹni bá fẹ́ fún alágbàtà ó wà ẹni tó bá sì fẹ́ tó bá fẹ́ dáwọ́ ló bí yọ ọ̀kẹ́rẹ́ mo fi ọlọ́run alàyè búra ó yẹ kẹ́ ẹ mọ̀ yín tẹ́ ẹ mọ̀ wá dáadáa tẹ́ ẹ mọ̀ wá délédélé ẹ mọ̀ pé àwa kì í héèrà tí ò lọ́mọ nínú gẹ́gẹ́ bí àṣà àti ìṣe àwọn ìkànnì tá a wà yìí àwọn kì í re héèrà tí ò bá lọ́mọ nínú ẹ ẹ dákun ẹyẹ ẹyẹ ẹdẹ wò ẹ sì béèrè rere lolúwa orúkọ rẹ ni one stone covid ẹyẹ ló wò ibà yòówù tí ibà ṣe ìwọ tó bá ti wá lò ibà yóò tún dènà kí ibà ọmọ mu ọ irú ibà yòówù tí ibà máa ń ṣe wọ ìwọ ló kó o sì pè wá tàbí kó o tún sọ fẹ́ lòmíì ọlọ́run bá dẹ́dà yóò fún wa lálàáfíà àtẹ̀mí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àní fàìsàn ló gbá o a máa wà lálàáfíà títí dọjọ́ alẹ́ ni. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ́gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹsẹ̀jáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrakín àgbègbè ọbẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ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 àwọn àìsàn kan wà tí bàbá mi sọ fún mi wípé kí àwọn ọ̀dọ́ ọ̀sìn ká máa mójútó báwọn bàbá wa ṣe mójútó nígbà wáṣẹ̀ àtọ̀sí àtọ̀sí òkú àtọ̀sí àwọn òyìnbó ń pè ní gonorrhea ṣé àmọ̀ pé ẹni tí ọ̀bá pàtọ̀sí rí ni àtọ̀sí máa ń pa ní ayé àtijọ́ àwọn bàbá ọ̀ka kó torí pé wọ́n fi wíwà àti gbòówò àìsàn gbajúmọ̀ ni wọ́n máa ń pè é ìwọ tó ọ̀bá tí ìkóńgbà náà ò tí ì ṣe gbajúmọ̀ àmọ́ tẹ́yìn bá ti tọ́ ọmọ ogójì ọdún yóò dé yóò padà sáré fọ egbògi wo ọba fi oògùn èbó wò tùwọ́n tó bá fi egbòogi wò tó bá padà kò ní lágbára tó bá pé egbò èbó ló fi wò iní ń fa ìsétọ̀ tó pọ̀ ní ìsìn tóyìnbó gbàgbọ́ pé tó bá ti tọ́jú ọmọ ogójì ọdún o lè ní ìsétọ̀ àwọn bàbá wa yìí ní láyé àtijọ́ bó ṣe di tọ́rọ́ sọ́kálẹ̀ yìí o rárá o láyé àtijọ́ rárá o kọ̀kọ̀ báyìí o ká máa fi igi ní bọ̀yàn ní ojú ara kó tó máa tọ̀ kọ̀kọ̀ báyìí ní láyé àtijọ́ o torí pé wọ́n lo oògùn òkú àtọ̀sí láyé àtijọ́ tá a bá ti jẹ kàtàlógún mọ̀ṣọ́ àwọ̀ àmọ̀ kọ́ yẹn gan lé ẹ̀kọ́ yẹn gan tán mú léwu òwe ni wọ́n gbé wọ́n fi kì wá lÓgbómọ̀ṣọ́ wọ́n jẹ ká wọ́n tó mú kọ́ yẹn gan ẹ̀kọ́ yẹn gan tán mú yẹn ni wọ́n fi àgómọ síbẹ̀ ni àgómọ yẹn ni wọ́n mú láàárọ̀ láàárọ̀ àgómọ òkú àtọ̀sí ìdí tí mo fi ní ẹni tó bá kátọ̀sí rí àtọ̀sí ò ní pa sẹ́yìn pé tó bá ti dé tó bá ti kàn sí ó tètè máa lo oògùn sí ẹni tí ò kórí kò ń ṣalágbèrè kò ń ṣe kinní kan tó máa fún sì kátọ̀sí rárá àtọ̀sí a máa múyàn láì ṣàgbèrè o torí pé tó bá ti wà lára bàbá èèyàn wọ́n lè fi bíyàn kò ń ṣe pé gbogbo ẹni bá ti sọ fún wọn pátọ̀sí mòun lọ́jà lágbèrè tàbí òun bá ní ẹni bacteria infection ó wá oníṣìnà tàbí oní virus rárá o gbogbo nǹkan ló pẹ̀lú sábàbí ẹ̀ o anybody ló lè ní lára nípa ìdí kan tàbí òmíràn kò sì sí àìsàn kan tí ò lóògùn o àyàfi anabi muhammad sallallahu alaihi wa sallam anabi jíṣẹ́ ńlá muhammad ó sọ fún wa ó ní kò sí àìsàn tí ò gbóògùn tí ò sóògùn rẹ̀ láyé kò sí àyàfi àìsàn kan ṣoṣo wọ́n bi anabi muhammed léèrè sasala anabi ní àìsàn kan náà ní olóògùn arúgbó kágbà bá dé sí yàn kò lóògùn kò sẹ́ni tí ò ní dàgbà tí yàn bá ti dàgbà tó dògbò ara rẹ̀ ó béèrè àkúlù dáyé wọ́n làwùdà wa o kò sẹ́sàn tí ò lóògùn báwọn bí ti sọ fún àṣàṣàlá tó náà kọ́ ni pé ẹ̀yẹ̀ yẹn wa báwo la bá wá sí ń tọ́jú àtọ̀sí kí ni wọ́n fi ń tọ́jú rẹ̀ ẹ̀yìn kò ní máa tọ́jú àtọ̀sí kọ́ mọ́ ní tàbí kó wá súnmọ́ ìyàwó rẹ̀ kọ́ mọ́ lè ṣe kó lo ṣẹ́jú márùn-ún kó da tọwọ́ rẹ̀ lẹ̀ kò rí bẹ́ẹ̀ tàbí àìtọ́sí yìí ni máa ń jẹ́ kóbìnrin ṣe àwárí lọ́pọ̀lọpọ̀ kódà máa fa oyún ìdú sínú obìnrin ilé ìfìdí náà sọ pírẹ́sàn òjú fẹ́ lómi yóò tún padà débẹ̀ lódìdí kése gbogbo ẹ̀ lọ́wọ́ ayé àtọ̀sí àmọ́ fà á bó làbá wá sí tọ́jú ẹ̀ láyé àtijọ́ wọn á ní ká lọ wá ẹ̀pà kún kíní kan bẹ tán pè ní ẹ̀pà kún iṣu ẹ̀pà kún yìí á bẹ á gé kéékèèké sínú odó ewé kan bẹ tán pè ní ewé ajàrẹ̀rẹ̀ ewé àsùn àsùn ti bílẹ̀ aṣọ tìbílẹ̀ yìí òun la máa gún pẹ̀lú ẹ̀ ẹ fi kan bílàlà díẹ̀ sí iṣu ànàmọ́ iṣu ànàmọ́ tá a máa ń jẹ sweet potato ẹ wà gún mọ́ a wà gún lágún mu dáadáa tí wàá ti gún lágún mu ọmọ ìyá mi ẹ máa fi mu ẹ̀kọ́ gbóná tàbí kẹ́ ẹ máa bu síbì kan sínú ọwọ́ kẹ́ ẹ máa mu ẹ rí i pé láti inú ẹ̀jẹ̀ ni ó ti máa yọ àtọ̀sí náà jáde ah ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká dúró bí tá a wà yìí mo kí yín pé ẹ kú ìbáwa lọ pàfà ní ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa látàtàárọ̀ ẹni yóò tó bá fẹ́ gbọ́ wa síwájú àti síwájú sí ẹ kàn sí wa lórí Instagram wa ní ìgbà wáṣẹ̀ ìgbà wáṣẹ̀ ẹ rí wa ń bẹ̀ ẹ máa fọkàn bá wa lọ a tún wà ní Facebook ìgbà wáṣẹ̀ ẹ kàn sí wa ń bẹ̀ ṣùgbọ́n ẹni bá fẹ́ bá wa tó bá fẹ́ bá wa tó bá fẹ́ bá wa dọ̀rẹ́ kọ́kàn sí wa ní YouTube wa ní Adùn Àṣà Adùn Àṣà ibẹ̀ ní YouTube tẹ́lẹ̀ kàn sí gbogbo ẹ̀wọ̀n ètò wa ló wà ń bẹ̀ àtàwọn àlàyé tí à ń ṣe ìlẹ́kùnrẹ́rẹ́ tí ò sáfikún tí ò sí àyọkúrò ń bẹ̀ orúkọ tèmi lẹ́ẹ̀kan sí èmi ni ọmọ yín alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ìlú ògbómọ̀ṣọ́ mo sọ fún yín pé tẹ bá fẹ́ rí mi ẹni tó ti bá ń bọ̀ wá kọ́kà sí mi ní ògbómọ̀ṣọ́ tẹ bá ti bọ́lẹ̀ ní gáràjì ẹ̀ka kí sọ́lọ́kadà kan kẹ́lẹ́ lọ sí ọ̀dọ̀ alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì lógbómọ̀ṣọ́ ọlọ́kadà ó gbé ọdọ́dọ̀ mi mo wà nílàkà òkété ní balẹ̀ jẹ́rù nílé alága lógbómọ̀ṣọ́ ẹ wa ní èkó ọ́fíìsì wa wà ní abraham shopping complex number fifty eight ní onípáànù nílùú èkó a wà ní ìlọrin ní ẹni tó bá fẹ́ rí wa kọ́kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run yóò bá wa à ń sọ fún yín nílé iṣẹ́ wa àwọn àwọn tó ti jáde ń bẹ tí Ọlọ́run ń lò wá fún a ṣe àwọn egbògi àkànṣe egbògi ni kò um, sí egbògi tá a bá ní kò sẹ́lẹ́gbẹ́ ìrọ̀lápá kò sí egbògi tí ọ̀sẹ́gbẹ́ kò séèyàn tí ọ̀sẹ́gbẹ́ rẹ̀ ṣùgbọ́n ó ju àwọn akẹgbẹ́ rẹ̀ lọ ni ó tayọ ju àwọn akẹgbẹ́ rẹ̀ lọ a pe oògùn náà ní àlùjó àlùjó àtẹ̀kánlẹ̀ gbàngbàngbà àlùjó gángan ó wà lólómi wọ́n wà ní oní ọtí èbó ìwọ tó bá mọ ọtí mu tó sojú firifiri ọtí rẹ̀ pọ̀ bí fifteen percent péré náà lọ́ra wà ń bẹ̀ tó bá ti dájẹ́ báyìí ó lè sọkọ ìyàwó rẹ̀ dalẹ̀ ó lè kò ní rẹ̀ ọ́ kẹ̀tẹ̀ pọ̀ wà á jí láàárọ̀ kejì àárọ̀ tó mú wá ró n tó lè wá tó n tí wọ́n ń fa àìsàn kọkùnrin má lè ṣe bí obìnrin dáadáa lọ́dọ̀ kọkùnrin má lè ṣe ọkùnrin dáadáa kọ́ni lọ́dọ̀ aya rẹ̀ n tó lè tọ́jú àìsàn yẹn tó wà lára rẹ̀ kì í ṣe pé ń fún ọkùnrin lágbára àbókun lásán tí ò ní jọ́ rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá tó bá tó máa ń ṣiṣẹ́ lọ́wọ́ kò ní lè tètè mọ dìde ńlẹ̀ nìkan yóò ṣe lẹ́kùnrẹ́rẹ́ tí wàá ń fa ìkùdìẹ̀kùdìẹ̀ tí ń fà lágọ̀ ara èèyàn egbògi yìí ẹ ti lo ọkùnrin dé obìnrin náà lè lò ó ń ṣiṣẹ́ fún àkókò obìnrin yóò ṣe àkókò rẹ̀ wọ́ọ́rọ́wọ́ egbògi yìí ṣiṣẹ́ fún akéèrí akéèrí ni ara obìnrin náà gbé dáadáa ní ń nílé ọmọ nílé ọmọ fóbìnrin míì egbògi yìí ń ṣiṣẹ́ fún obìnrin lè lò ọkùnrin lè lò ọmọdé lè lò àgbàlagbà lè lò àtúnṣe o àwọn èèyàn ń pè wá pé lawafin ìwà tá a ṣe oògùn jẹ̀díjẹ̀dí wa ká ṣe olómi ẹ̀ olómi ẹ̀ náà ti jáde o à ń pè ní lawafin aba mixture òun náà ti wà ti wà digbí fẹ́ni tó bá fẹ́ jẹ́ alápàtà wa tàbí ọ̀fẹ́ níbi tó wà kó pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kọ́ bá fẹ́ ṣe alágbàtà wa á bá a ti máa ṣe bí ó ṣe dọ́dọ̀ rẹ̀ àjọsọ orí aago tẹ̀lé pè wá sí oh o ní 080 335 80664 080 335 80664 zen nọ́mbà mi ní 080 20 40 59 54 lẹ́ẹ̀kan sí 080 20 40 59 54 ẹ̀yin èèyàn wa ọlọ́run bá dẹ́dà yọ sọ pàdé wa a máa pàdé láyọ̀ láyọ̀. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú